káàbọ̀ padà sórí leto yìí wa alehikima alehikima leto tẹ́ ń gbádùn látàárọ̀ o alehikima leto wa ọlọ́wọ́n gbádùn ẹnì kọ̀ọ̀kan wa ló gbogbo náà ní a fi wa ìmọ̀ lọ́wọ́ ọgbọ́n ògbé abala tọ́kàn la máa ń abala ìmọ̀ ìbẹ̀lẹ̀ àwọn ẹ̀yin text ìbéèrè yín ránṣẹ́ sí wa pé kábà yín bere ẹ̀ lórí afẹ́fẹ́ àwọn oníbèrè tí text ìbéèrè fún mi tó ti pọ̀ ṣùgbọ́n ẹyọ àbí méjì náà ẹnìkan béèrè nípa táyà múmù àlùalá oníyẹ̀pẹ̀ tá a bá rómi tá a lè ṣe àlùalá oníyẹ̀pẹ̀ àwọn àfáà wa wọn ó ṣàlàyé fún wa lórí kí là ń pè ní àlùalá oníyẹ̀pẹ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n ìbéèrè tó ń tọ̀hún béèrè náà ni wípé ó láwọn arómi kì í ṣe fáwọn òrómi ó ní bọ̀tì wẹ́dà ọ̀dọ̀ àwọn wẹ́dà yẹn ò gbà káwọn ò fomi tútù kan ara rárá omi gbóná làwọn máa ń lò omi gbóná gan táwọn bá ti ń wẹ̀ omi gbóná yẹn tán báyìí dé káwọn tó kù léwẹ̀ vẹ́yìn ó ti máa lura wọn ní kakakakaka àwọn dẹ̀ fẹ́ kírun pé ṣé àwọn lè ṣe táyà mọ́mù pẹ̀lú condition yẹn pé ah àwọn mẹ̀kọ́ táwọn bá fi omi kanra òtútù ni kódà ẹ̀mí bá ti kọ́ fọ́nrán kanra tábà yìí ń lọ sórí bẹ́ẹ̀dì nìyẹn yóò lọ da blanket bora ni a heat kí kò heat jẹ kó tó kó yọ jáde. ó ń tọ́ wọn á bèrè pé ǹjẹ́ ṣé ìgbàláyè wà fáwọn láti lo tayamum láti fi ṣe àlọ́lá bàbá ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ lára pé torí àwọn tí ń sẹ̀ ń wà ní for the first time kán lè mọ̀ pé kí là ń pè ní tayamum torí ẹlòmíì kan jẹ́ mùsùlùmí ni kò gbọ́ rí pé wọ́n pe kíní kan ní tayamum pé àlọ́lá oníyẹ̀pẹ̀ kódà wọn dára wọn kéékèèké tá a máa gbọ́ àlọ́lá oníyẹ̀pẹ̀ alọ́jímọ̀ níjọ kan ìgbà tó wá gbé ah àwọn arómi sàlàlà wọn lálàlà oníyẹ̀pẹ̀ wà lábá bu yẹ̀pẹ̀ lábá ń ṣe bí àti wọn sàlàlà gangan là ń bu yẹ̀pẹ̀ sẹ́nu là ń bu ẹnu ah lọ́ba ṣe bẹ́ẹ̀ jọ náà ah, bàbá kan wá rí wọn ní ah, kí lẹ́ ń ṣe yìí ẹ̀ ń fi yẹ̀pẹ̀ ṣeré mu náà ah, àfi yẹ̀pẹ̀ ṣeré náà ń sàlẹ̀ lórí ẹ̀kọ́ náà ah bí àwọn kọ́ náà ti sàlọ̀ la oní yẹ̀pẹ̀ ẹ jẹ́ sàlẹ̀ fún ara ilé náà báwo ni wọ́n ti sàlọ̀ la oní yẹ̀pẹ̀. náà n tá n pè ní tayammum náà ni àlùwàlá oníyẹ̀pẹ̀ Islam ẹ̀sìn tó rọrùn ni tó dẹ̀ mú ìrọ̀rùn wá fún wa àwa náà wá gbọ́dọ̀ máa ṣèrọ̀rùn fúnra ara wa bọ́lọ̀ ti ní á ṣèrọ̀rùn fúnra ara wa àlùwàlá oníyẹ̀pẹ̀ kò pọ̀ dandan kó jẹ́ pé yẹ̀pẹ̀ nìkan náà ni kódà bí yẹn tó bá mọ́ a torí pé gbogbo sẹ́láyé ń padà sórí àníyàn wa ni náà tí yẹn bá ń ṣàlùwàlá èyí á máa ṣàlùwàlá olómi èyí á sì máa ṣe oníyẹ̀pẹ̀ àmọ́ kọ̀ǹdíṣàn náà ni ẹni tí wẹ́dà wọn lágbára tó ti pé òtútù yẹn pọ̀ ṣẹ̀rá síláàmù gbà wá láàyè kí rẹni bẹ́ẹ̀ ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ àbí kọ́wọ́ òkúta àbí bẹ́ẹ̀ kọ́ bóyá ní accident ni tí wọ́n bandage bẹ̀ àbí wọ́n gbé pop sí yẹn lára àbẹ́lómi gan ẹ̀rù mi ń bà á torí àlàáfíà ìlera ara rẹ̀ Islam pàtàkì ẹ̀mí wa púpọ̀ jù so náà fi gbé àlùwàlá náà fi gbé e wọlé kò wá sí tó lé ń bẹ̀ àníyàn gáyìí báyìí sọ pé òun lọ ṣáájú gbogbo iṣẹ́ àníyàn náà lèèyàn dà bí èèyàn dà síta ni àbí èèyàn dà sínú Ọlọ́run mọ gbogbo ẹ̀ wàásìrú kọ́wùlàkún àwíjàrú bí iná huwa alimun bí zati sudur sọba tó mọ̀ wá kó tó mọ̀ wá ni àgbọ́wọ́ sórí ìpẹ́ àmọ́ àjẹ́ kí ìpẹ́ ó jẹ́ ìpẹ́ tó bá mọ́ ó ti bẹ́yàn bá lòun ò lè sí bára ìpẹ́ náà láti wá hmm. ibẹ̀ náà láti ṣe sọ àgbọ́wọ́ sórí rẹ̀ bàbá gbọ́wọ́ sórí rẹ̀ àgbọ̀n wa méjèèjì dáadáa tí ìpẹ́ yẹn tí ó dà á lẹ̀ kí ìpẹ́ má bọ̀ sí wa ní ojú sọ àfẹ́ra ojú wa. Allah bàbá ṣìyẹn tán àtúngbọ̀n lẹ́lẹ̀kejì àfihàn apá wa méjèèjì bàbá sí tán ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu so àṣàlù alẹ́ ní yẹ̀pẹ̀ tán náà nù kálí lọ fi kírun a rí ó mú ìrọ̀rùn wá fún wa béèyàn bá wá rí wípé ah at least mo ṣàlù alẹ́ oníyẹ̀pẹ̀ yìí mo wá fi kírun ó dà bẹ́ẹ̀ ara wa lọ àbíyàn padà wá rú mi so ìrun tó fi kí ọlọ́run gbà tó bá tún ọ̀pẹ tòun fẹ́ àlékún ládá àgbà tí mo tún rómi náà ibà tó ti rómi náà so kò sábúrú so a tún lè fomi náà tún ṣe àlùwàlá yẹn láti fi dá ìrun yẹn padà àmọ́ èyí tá a bá sínú méjèèjì kò sí tọ́lọ́hún ṣe kíni kò sí tọ́lọ́hún tẹ́wọ́ gbà nínú méjèèjì. Allahu akbar kabira ọ̀rọ̀ lẹ́gbọ́n o èyí tẹ̀ ń béèrè lọ́wọ́ wa nípa àlùwàlá oníyẹ̀pẹ̀ nípa tayammum wọ́n ní inú àwọn condition tí àwọn afáàfin gbà wá láàyè pé a lè fi ṣàlùwàlá oníyẹ̀pẹ̀ yìí oníyẹ̀ni tọ́bajẹ́ sí pé à ń bẹ̀rù omi fún àìlera ara wa hmm. bá ìlera bá ń bẹ lára yàn kíyàn ó kíyàn ó ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ instead tó fi lomi tí ó wà sọ ọ́ lótùtù àbí tí ó sọ ọ́ dà láàrẹ̀ ọlọ́run ṣe pa ọlọ́run pàtàkì ẹ̀mí wa púpọ̀ nínú ẹ̀sìn islam islam sì ní al islam yusrun la usrun ẹ̀sìn islam ẹ̀sìn tó rọrùn ni kì í ṣẹ̀sìn ìnira èyí tó lọ́run tó pàtàkì sọ́lọ́run náà ni pàtàkì ìrun kíkí kásá ti kí ìrun fún ọlọ́run ìyẹn náà ló pàtàkì bàbá hmm, nípa ìrun kíkí yẹn á padà wá sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá yá tí kìí ṣe sìn dákun ìrun kíkí yẹn kí ló dé tó fi já sí pé ìrun yẹn gan-an ló pàtàkì jù nínú Islam kẹkàn bá mi brief ẹ. ìrun ó pàtàkì jù torí wípé tá bá wo gbogbo àwọn orígun tó wà ń bẹ bí orígun méje ni hmm. ìdúró ìrùkù ìforíkanlẹ̀ ìjókòó ìsinmi hmm. ìforíkanlẹ̀ padà ìjókòó padà sí orí ìjókòó ìjókòó àtayá abáka orígun àríkórígun méje ni sánmà àtọ́lọ́run dá sánmà méje ni sánmà kọ̀ọ̀kan iṣẹ́ kọ̀ọ̀kan táwọn mọ̀lẹ́kà ń ṣe lọ́run tó fi dọ́dọ̀ ọlọ́run lókè lọ́nu sánmà aláwọ̀ kan àwọn mọ̀lẹ́kà dúró ń bẹ̀ ni ìkejì wọ́n rùkù ìkẹta wọ́n forí kanlẹ̀ hmm. gbogbo àwọn nǹkan yẹn lọ́lọ́ ní báwọn ará sánmà ti ń ṣe hmm. ẹ̀yin náà máa ṣe àìráyé tún mọ wá púpọ̀ dáadáa lórí ẹ̀ lórí ẹ̀ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah torí pé kí ni ní ti ń jẹ́ mùsùlùmí òun náà ni ìrun kíkí wọ́n mùsùlùmí tó ní inú mi dà ọkàn mi mọ́ àmì ẹ̀kan kírun ni ọkàn rẹ ọmọ náà nù ọkàn rẹ mọ́ sí ẹ̀kọ́ mọ́sọ́ ọlọ́run nù ó gbọ́dọ̀ sin ọlọ́run ẹni tó wáyé tí ó ti sin ọlọ́run wàláhì kò ráyé wa àfi ká sin ọlọ́run ẹ̀sìn ìmọ̀lódàdínì ọgbọ́n òsìgbè tí ó bá yé wa nú ẹ̀sìn ẹja béèrè lọ́wọ́ àwọn afákòólé ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan ọlọ́run ṣe dáadáa fún wa o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run làlá ilaha illallah adúpẹ́ pọ̀ lọ gbogbo àwọn tó ń jẹ́ kéte tòní ó ṣe é ṣe bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa àgbà tí wọ́n ní ẹ máa ṣe ọlọ́run kọ́dà kún mọ́sàbá dúró tì wọ́n bàbá afẹ́mi adéríbigbé kò ní bàjẹ́ fún yín o ọlá nàbí Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tẹ́ wá wà ń di kámẹ́rà tẹ́ wà ń di kọ́nsóòlù wà nínú ilé agbára Emmanuel ní jùwọ́n ni àti gbogbo yín pátápátá ọlọ́wọ́n bá a ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan yín o ẹ ní ma sí ibú o Mr Sogo akínyìn o ẹ̀sìn ẹ̀kọ́ àdúró tiwa ọlọ́run wà pẹ̀lú yín Mr Fẹ́mi kò ní bàjẹ́ ọlọ́run ẹni ọlọ́run la ilaha illallah fáfáná yìí tẹ́ ẹ bá wá fẹ́ gbé ìpolówó ọjà wá fún wa lórí ètò yìí àbí ẹ fẹ́ bá a sọ ètò yìí di wákàtí kan ni nọ́mbà kan bẹ tí wọ́n fi hàn yín báyìí báyìí nọ́mbà ni ẹ̀yin ẹ pè nọ́mbà yẹn lágbára ọlọ́run insha Allah wọn á sọ bẹ́ẹ̀ tì rìn fún yín tó bá yẹ pé mi ọwọ́ àdúrà náà lè wá fẹ́ pè pé kí n wá bá láti dúnàdúrà bẹ́ẹ̀ ti fẹ́ sọ sonígbọ̀wọ́ ètò wa lórí Orísun bí ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three zero five five zero eight six zero zero two three zero five five zero eight six kì bá tí ọ̀bá wálé tó bá pẹ́ fẹ́ béèrè ìbéèrè ni o ìbéèrè yín ẹ text ẹ sórí nọ́mbà yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three lágbára ọlọ́run tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ á dá yín lóhùn àwọn ìbéèrè yín àmọ́ lọ lónìí tó bá di jọ́mẹ́jọ ń ṣàlà wọn á pàdé lórí ètò yìí ètò wa Al-Hikmat orúkọ mi yí Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ máa sàlám wa ilal liqa.